àwọn èèyàn ti wà ní ọdún mọ̀lídìí ànábì báyìí ayẹyẹ ọjọ́ ìbí ànábì àwọn èèyàn ti bẹ̀rẹ̀ rẹ̀ báyìí má dá sí o má dá sí o bí ìgbà tí wọ́n ń ṣe ọjọ́ ìbí Jésù Kristi ni o kọ̀ọ̀kan o ẹni tí wọ́n ṣe ọjọ́ ìbí rẹ̀ ẹ̀dá akọ ẹni tí wọ́n ṣe ọjọ́ ìbí rẹ̀ rí lẹ́yìn ikú rẹ̀ ṣebí ojú ayé ni wọ́n sọjọ́ ìbí èèyàn àbí wọ́n ti máa ń sọjọ́ ọ̀bí èèyàn lẹ́yìn ikú rẹ̀ ni àwọn tí wọ́n máa ń sọjọ́ ọ̀bí wọ́n gbé ọjọ́ ọ̀bí ayẹyẹ ọjọ́ ọ̀bí kalẹ̀ fún ẹni tí ń bẹ láàyè ni ọlọ́jọ́ ọ̀bí wọ́n ní ọlọ́jọ́ ọ̀bí dà ẹni tẹ́ wá lẹ́yìn sọjọ́ ọ̀bí ẹ̀ ní ìsìn ó ti kú so wọn ò sí ọjọ́ ìbí ànábì òkú ànábì ni wọ́n ń ṣe òkú ànábì sọ́ọ̀sì yẹ ká sọ̀kú ànábì gan-an ànábì ò ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ kèsè ta ìríte o wàhálà kèsè ta ìríte at least bí o tiẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀parí ayé rẹ̀ owó ti dé àwọn mùsùlùmí ti lówó lọ́wọ́ so ànábì ní nǹkan lọ́wọ́ nígbẹ̀yìn ayé rẹ̀ débi pé oúnjẹ ọdún kan ń wà nulẹ̀ àrùjíṣẹ́ ọlọ́run sòtọ́ bá dá sí pé ta ìríṣe ni kèsè ta ìríṣe ṣùgbọ́n ta ìbá òfin tọ́lọ̀ mu ni kò bá tọ́lọ́ mu mọ́bẹ̀ẹ́ ní bọ́ọ̀sì dá sí ayẹyẹ ọjọ́ bíi ànábì àwọn sọ̀hábà ò ṣe é wọn ò ṣe é ohun tá a pè lẹ́sìn tá a gba ládá lórí rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ànábì ní á ṣe tàbí táwọn sọ̀hábà ní á ṣe wọ́n dá mọ̀lídì ànábì lẹ́ni ìsìn kéèpé ọgọ́rùn-ún ọdún mẹ́ta o tí wọ́n dá lẹ̀ o àwọn kan ni tí àwọn kan tẹ́ ń pè ní fatimiyun àwọn yẹn ni wọ́n dá a lẹ̀ lọ́dún ara wọn ẹ̀sìn ọ̀ràn yín pé kẹ́ ẹ ṣe ayẹyẹ ọjọ́ òbí ànábì má bá wọn dá sí i má bá wọn dá sí i o ẹ ń bá dá sí i ẹ̀ṣẹ̀ ni ó gbà o kò ní gbà ládàá o torí ohun tá a gbà ládàá lórí ẹ̀ ànábì ni ó ju ìwà sí i kì í sàáfà tí ọlọ́run ò fi ẹ̀sìn rán àáfà kankan ànábì lọ́lọ́run fi ẹ̀sìn rán ànábì tọ́lọ́n sì fẹ̀sìn rán yìí nígbà tí ń júwe wa sí dáadáa kò ka ayẹyẹ ọjọ́ òbí kò ká mára dáadáa kódà kò ka òkú ṣíṣe kò ká mára nǹkan dáadáa fún wa kí wa lọ fẹ́ mọ báwọn ṣe sí. ọ̀tí ẹ̀dẹ́ rí oṣùnà kan tó gbádùn tó yanjú kó ṣe mòlídì ànábì àwọn tó mọ bá ń bi mòlídì òun ni àwọn àwọn oníwírìdì àwọn oníwírìdì àwọn onísọ̀lá lè fàá tì àwọn oníbúlálà àwọn oníkòbókò àwọn gbélẹ̀gbé òkè àwọn olómi àwọn alágbára omi alágbára náà àwọn tó mọ̀ bá níbi mòlídì inú ó lè bá èèyàn gidi bí mòlídì dápò èèyàn gidi kan tó mọ̀ tí ń ṣe mòlídì dápò ẹ̀ kò lè rí àwọn èèyàn jákujàku kan tí wọn ò tẹ́lẹ̀ sí pé ìròrí wọn náà fi ń ṣẹ̀sìn ọpọlọ wọn náà fi ń ṣẹ̀sìn bí kan jẹ́ lẹ́bọ mi kan jẹ́ onípaagùn mi kan jẹ́ alásàtì àwọn tí wọ́n ṣe mòlídì inú má bá wọn dá sí o yóò ti yé mọ́ fi kọ́bọ̀ dá sí i mọ́ fi ìrìn ẹsẹ̀ mọ́ fi dá sí i mọ́ gba ẹ́ńbílóòpù wọn mọ́ fi ọ̀nà kankan dá sí i ohun tí wọ́n dá sí yóò jẹ́ ìtọ́súnà mòlídìí ànẹ́bí ò tọ́súnà gbogbo àwọn àfáàlù súnà ni wọ́n pariwo bẹ́ẹ̀ pé mòlídìí ànẹ́bí ò tọ́súnà ẹ má ṣe má. aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́rẹ́.